إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدب هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطر صلاتكم على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتنا تسواجي لوي إذا نبوة القرآن الكريم لكن سورة النمل آية 69 أعوذ بالله من الشيطان الرجيم قل الحمد لله وسلام على عباده الذين اصطفى آه الله خير أما يشركون أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء وأنزل لكم من السماء ماء فأنبتنا حدائق فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعلمون lẹ́gbà tí ọlọ́mọba subhanahu wa ta'ala parí ọ̀rọ̀ nípa àwọn ìjọ anábìlú alayhi salatu wassalam ọlọ́mọba sọ fún anábìlú muhammad sallallahu alayhi wa sallam qul alhamdulillah sọ wípé alhamdulillah gbogbo ọpẹ́ ti allah وسلام على عباده بكنا ونكما با ولوم با الذين اصطفى àwọn tí ọlọ́wọ́n ọba tó sàlẹ́sà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó sa àwọn èèyàn kan lẹ́sà nínú àwọn ìjọsìn nínú àwọn olùjọsìn rẹ̀ àbí nínú àwọn ẹrú rẹ̀ ọmọ ènìyàn ó ń bẹnu wọn àwọn tó ṣe wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ǹgbà tí ó rán àwọn òbíṣẹ́ sí wọn àwọn òbíṣẹ́ tí ọlọ́mọba rán sí wọn yìí ẹlòmí ń bẹnu wọn tó sọ lápá tètè àti gba mẹ́sẹ̀jì àwọn àmì dẹ̀ ń bẹ tó ṣe yí wọ́n gbà á ṣùgbọ́n wọn lò ó tó bó ṣe kí wọ́n lò àbí wọ́n lò ó bó ṣe kí wọ́n lò ó àwọn míì bẹ bẹ́ẹ̀ àwọn míì bẹ tó ṣe wípé wọn lò bó ṣe kí wọ́n lò sọlọ́wọ́ subhanahu wa ta'ala ń sọ nínú àyà mi nípa àwọn tí wọ́n gbé tíra fún ó ní fọmínihùn zọ́ọ̀límù nínáfí ó ń bẹ nínú wa àwọn tó ṣe pé wọ́n jẹ́ alábòsí tó ṣàkóso fún ẹ̀mí ara wọn wọ́n rọlù àwọn iṣẹ́ ìṣẹ́ àwọn nǹkan tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó ní ká ṣe wọn agbègbè sílẹ̀ wa minhum muqtasidun ó dẹ̀ ń bẹ wa àwọn tó ṣe pé wọ́n ń bẹ níwọ̀ntúnwọ̀nsì àwọn nǹkan tó náà bá ṣe léèwọ̀ wọ́n ń jìnà sí àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe lọ́nà wọ́n ń ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́ bá tó fi sí ipò mustahab nǹkan tó dáa tá a bá ṣe ni wọn àfi bẹ́ẹ̀ ṣàwọn yìí bẹ́ẹ̀ làwọn nǹkan míì tó já wọn bí àwọn yóò wọ́n rọ́lú àwọn àmì àwọn tá ń sọ yìí aláwọ̀ bá ní oúnjẹ náà pé kí ni mo fẹ́ fi lónìí tí wọ́n ń bẹ níwọ̀n tí wọ́n ti pẹ̀lú tí wọ́n ṣe tó jọ ara yẹn àwọn nǹkan tó jẹ́ àwọn mọ̀kúrọ̀ àti ní wọ́n rọ́lú àwọn nǹkan yẹn náà ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn wọ́n ṣe àwọn nǹkan tó jẹ́ haramu wọ́n jìnà sí omi omisa bíkún bí kwayura ti ṣe ìfúnilá àwọn mílíọ̀n bẹ tó ṣe wípé wọ́n ń ṣalápá ń tètè pẹ̀lú àwọn oríṣiríṣi orí àwọn nǹkan tó jẹ́ náfílà lẹ́yìn tó bá ṣọ̀rọ̀ àyàn tán wọ́n tún ṣe àwọn yìí náà àwọn nǹkan tó jẹ́ àwọn mọ̀kúrú ha àwọn nǹkan tí ó bá mú tó ló wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá àwọn nǹkan tí kò bá mu tó ní wọ́n jìnà táwọn yìí náà àwọn ẹrúsìn ọlọ́wọ́n bá tí wọ́n ń bẹ lókè pátápátá nù àwọn àbúṣe pé sáàbù fún bílùkọ̀ ìra wọ́n ń ṣọlá káńtìtì tá ń gbáwájú pẹ̀lú àwọn iṣẹ́ olóore so ọlọ́run ọba subhanahu wa ta'ala ní súnmọ́ ọ̀rásùn kìtàbà lẹ́rí na sọ̀fẹ́rẹ́ ní ìgbàdínà fọmín ọmọdọ́ọ́lìmù lè náfsí wọmín ọmọkùtẹ́fìlì wọmín ọmọsáàbìkù bílfàyìrátì bí ìsìnlá ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ ìran àwọn èèyàn tó ṣe wípé òfin ní àwọn tó ṣe wípé wọ́n ṣọlá pàǹtẹ̀tẹ̀ yìí pẹ̀lú ẹ gbogbo oríṣiríṣi orí wọ́n ṣe ń gbó eléyìí táǹkà eléyìí ni wọ́n máa tọ́lá pàǹtìkì láti ṣe àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ sí àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yẹn ká mójútó àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ olóore kò máa ṣe àwọn míì dẹ̀ ní ọ̀ràn àyàn èwo lọ ọ̀ràn àyàn èlé ọ̀ràn àyàn ni wọ́n ṣe yíò èwo lọ aráàmù wọ́n jìnà sáráàmù àwọn ṣe náà fílà wọn àti bẹ́ẹ̀ ṣe yíò àwọn kẹ́dẹ̀ ní ọ̀ranyàn wọ́n gbòdì sílẹ̀ aráàmù wọ́n rọ́jù ṣùgbọ́n wọ́n sì lè ní ipò pé kí ni wọ́n mú orúkú pẹ̀lú ọlọ́run lọ subhanahu wa ta'ala ṣùgbọ́n wọ́n sì kí ni wọ́n rọlù àwọn nǹkan míì tó jẹ́ haram sọlọ́run lọ subhanahu wa ta'ala ló kọ́ ní súnmọ́ awrasna al-kitaba alladhina istafayna min ibadina sọlọ́run lọ subhanahu wa ta'ala sọ nínú ayẹyẹ وسلام على عباده الذين اصطفى كما باما اروس الله وبا الذين اصطفى اما تي الله وبا شلتا الله خير اما يشركون سلام وبا لولور جنين اما يشركون اما يشركون abinti àwọn èèyàn tí wọ́n ń papọ̀ mọ́ ọlọ́run ọba tí wọ́n ń ṣèjọ́sìn fún pẹ̀lú ọlọ́run ọba alólórí jù ọlọ́run ọba ní àbí nǹkan tí wọ́n ń ké pé tó ń gbóná fún tó ń jẹ́jẹ́ fún lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àti àwọn àtàwọn nǹkan tí wọ́n ń ké pé àbọ̀ ń gbóná fún àbọ̀ ń jẹ́jẹ́ fún àbọ̀ láṣẹ rẹ̀ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ẹ̀dọ́ náà ní gbogbo pátápátá kò sí nǹkan kan tó ṣe rí ó jẹ́ akẹgbẹ́ ọlọ́run ọba tó jórogún fún ọlọ́run ọba gbogbo wọn pátápátá nìyí ẹrú ọlọ́run ọba ẹ̀dọ́ ọlọ́run ọba ni wọn bóòlù á ṣe máa kọ̀m̀pì ọlọ́run ọba Allah àti ẹrú rẹ̀ tí ọlọ́run ọba tó dá wa tí ó pa wá láṣẹ pé ká ṣe nǹkan àwọn àgbé nǹkan ẹ̀rù sílẹ̀ a máa lọ tẹ̀lé nǹkan tí ẹ̀dá rẹ̀ nínú èyí ẹni àlùjànnú ni tàbá pa wá láṣẹ pé ká ṣe eléyìí àìbọ̀wọ̀ Allah subhanahu wa ta'ala ni Allahu tí ọlọ́mọba subhanahu wa ta'ala khayrun òun ló lóore jù ní àmà yushrikun àbí tí àwọn èèyàn tí wọ́n mú ní orogún pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala so answer fún eléyìí òun náà ni pé kò ṣe nǹkan tá ń jà nìyẹn ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló lóore jù sórí tí ń bẹ lára àwọn nǹkan ẹni kò sórí kankan lára wọn kò sí orí kankan lára wọn sọlọ́n wa subhanahu wa ta'ala ń béèrè lọ́wọ́ ní ìbéèrè ìfidánilákẹ́ni kìsí ọlọ́run ọba lólórí jù ní àbí nǹkan tí ẹ̀yin mú ní orogún torí fún gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ọlọ́run subhanahu wa ta'ala òun ló dá wọn àwọn míì wọn nínú wọ́n ń sin lọ́wọ́ ọba bó ti tọ́ àti bó ti yẹ bí àwọn tó ṣe kó wọ́n sọ ànábì Isa alayhi salatu wa salam tán sọ di nǹkan tí wọ́n ń ṣèjọsìn fún tán di nǹkan tí wọ́n ń ké pé ṣánábì Isa ló rán wọn níṣẹ́ tí wọ́n ń ṣe ni àbí wọ́n ń jíṣẹ́ ara wọn ìtí òfin tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ òní pé wọ́n ń jíṣẹ́ ara wọn ni ànábì Isa alayhi salatu kò sọ àbí ká máa gbóná fóun kò ẹ́fà sọ́ọ́rí ló fi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ní qala Allahu ya Isa ibn Maryam ya Isa ibn Maryam a anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayn min dunillah tó bá rí jọ́ gbé al-qiyama ọlọ́run bá Allah yóò mọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àná Isa a anta qulta linnasi ittakhidhuni. وأمي إلى أين دون الله شو اللي صفاو يقول إن أتيان إمواني كتير ما شجعتني فو كتير ما أكون أكون جد يكون برالي كتير تمام بينو نرا يتفي الله النبي عيسى عليه الصلاة والسلام إن شو ما فلت نبكي سبحانك مما رأى ما يكون لي أن أقول ما ليس لي بحق ní tí ó ń ṣẹ̀tọ́ mi o tọ́ fún mi kí n sọ fún wọn pé ká máa ṣe kò tọ́ fún mi kí n sọ fún wọn ká máa ṣe ní tí ó kì í ṣe ẹ̀tọ́ mi ní tí ó máa sọ fún wọn máa kó tó láwùjọ ẹ̀là àmàta nílùú ǹjẹ́ mi sọ fún wa òní tí wọ́n pa mí láṣẹ wọ́n mo sọ fún wa kí nìkan náà àmì àbúdó ike ẹ̀yin ọmọ èèyàn ẹ̀yin ọmọ israẹli ẹ̀bùdúnlá ẹ̀sìn àlá rọ́bì wà rọ̀bàkù ọba tó dá mi tó ń ṣètò ẹ̀mú fún mi tó ní kápá lórí wà rọ̀bàkù ọba tó dá yín tó ń ṣètò ẹ̀mú fún yín tó ní kápá lórí yín tó lẹ́mí yín tí yóò gbẹ̀mí yín anabi isa alayisalaatu salaam yóò mọ sí lóyún débi pé yóò mọ sọ fọlọ́n ọba pé nkúntù kúntù hu fọkọdà àlùkà tààlàmù máa fi hàn sí wàlà àlàmù máa fi hàn sí. tó wàá ṣe pé nǹkan tí mo sọ fún wọn ni èyí ọlọ́wọ́ bá kúkú mọ̀ kí n lè parọ́ fún ẹ ọmọ gbogbo tó ń bẹ nínú ọkàn ni ká má ti sọ nǹkan tí mo ṣe jáde ni àbí nǹkan tí mo sọ jáde eléyìí ọ̀rọ̀ anabi isa alayisalaatu salaam ṣé ọlọ́wọ́n bá lólórí jù ní àbí ànábì Ìsá àlùsọ́lá sọ́lá ntí o ti tàbí ṣùgbọ́n ni pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lólórí jù torí pé òun gan-an ló dá ànábì Ìsá àlùsọ́lá sọ́lá ànábì Ìsá àlùsọ́lá sọ́lá ẹni ọlọ́wọ́n bá ní ànábì ọlọ́wọ́n bá ní lára àwọn tí ipò wọn fi ga jùlọ nú àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní ẹni rí ṣùgbọ́n kò sọ fún wọn tí àwọn èèyàn ń ṣe ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ọlọ́run ọba ò sọ pé torí wípé jàǹdàbí ìwúlẹ̀ ni tí wọ́n mú lórogún pẹ̀lú ohun ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala lòdì sí ó bínú sí débi wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala onítàkàbí samawati يتفطرن منه وتنشق الأرض وتخير الجبال هدا أن دعوا لرحمن ولدا ọlọ́run ní sánmà ilẹ̀ òkè gbogbo ẹ̀fẹ́ ní fàyà tí wọ́n dà wó ní nítorí báwọn èèyàn fi ọmọ ti bí ọ̀dọ̀ arahman ọba àjọkí ayé ànábì Ìsá alayhi salatu wassalam ó ṣe pàtàkì tó wájú ọlọ́run ọba tó jẹ́ ní ire tó òun ọlọ́run ọba sọ eléyìí nípa rẹ̀ bó wà lẹ́nu tó ṣe pé òun gan fún rẹ̀ ló sọ fáwọn èèyàn ìpè kan róhun lọ́lọ́run bí irú yìí ti Fáráò tó sọ fún àwọn ọmọ àwọn ọmọ Ísírẹ́lì àtàwọn ará Íjíbítì ètò tí bá tó bá fi lè mú ọlọ́run ní lẹ́yìn ní àfi àjẹyìn ọlọ́run bá nípa àkàdà ọlọ́run nàkàlà al-akhirati wal-ula ní tó sọlá kọ́kọ́ tó fi bóòsì àti tó sọgbẹ́yìn ọlọ́run ni àwa jẹ ní àméjì papọ̀ pẹ̀lú pé a tẹ̀ ẹ́ nì omi táwọn ọlọ́run ọba táwa tẹ̀ ara rẹ̀ ọlọ́ọ̀bá ní al-yawma nunajjika bi badanika litakuna liman khalfaka aya ìwọ tó péré lọ́lọ́ òkú ń bètì ẹni léyìí o ọlọ́ọ̀bá ní litakuna liman khalfaka aya kó lè bá jẹ́ àmì fún àwọn tó ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ Allahu khayrun amma yushrikun káwọn àti àwọn nǹkan míì tàn ṣe èèyàn tó jẹ́ di àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn míì tó ti pọ́ àwọn míì ṣègbọ́n sì fún tán képe tán gbóná fún tán jẹ́jẹ́ fún wọn àwúlò rárá wọn àwúlò wọn láǹfààní kan tán lè ṣe fúnra wọn ká má tún sọ pé ká ṣe fún yẹn ọmọ ènìyàn wà wó tuntun yóò fi àṣẹ ọlọ́wọ́n wálẹ̀ yóò máa tẹ̀lé àṣẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ yóò máa tẹ̀lé àṣẹ ẹ̀tẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala nílẹ̀ muhammad sallallahu alayhi wa sallam kúlì alhamdulillah sọ yìí pé alhamdulillah wa salamun ala ibadihi alladhina istafa ọ̀la kò máa bá kí àwọn ẹrú ọlọ́mọ ọba tó sàlẹ̀sà àwọn ẹrú ọlọ́mọ ọba tó sàlẹ̀sà àwọn tó ṣe pé الله سبحانه وتعالى ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله àwọn tó ṣe pé ọlọ́run ọba ìfipáwò wa bí àwọn ànábì ọlọ́run ọba tẹ́ǹbẹ̀ ní ipò tó ga jùlọ àbí àwọn tẹ̀dẹ̀ kóòdù àwọn tó ṣe pé wọ́n ń bẹ ní ipò irú àwọn Abubakar radiyallahu anhu àbí àwọn tó ṣe pé ipò ti tún wọn ó ti tẹ̀lé ipò àwọn yẹn àwọn ṣùwádà àwọn sọ́ọ́lìhún kó àfúnà òlà ìkàrọ̀ sí ikọ̀ ọlọ́ọ̀ni àwọn èèyàn gidi nu àwọn èèyàn gidi tó ṣe pé wọ́n máa wà pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn tó ṣe pé tó bá di gbọ́dọ̀ gbẹ̀gbẹ̀ alìkìyàmà ipò wọn ga inú alìkẹ́ńdà olóbìjọ́ wípé ayé táwa yìí agbọ̀rọ̀ yìí ní ayé tó ṣe pé olórí táwa ṣe ń bẹ̀ náà ní àìbáadà irú ìta ṣe láàárọ̀ kọ́lọ́mọba subhanahu wa ta'ala ó gba níṣẹ́ olórí fẹ́ nìkọ̀ọ̀kan wa ìta wa ti láyé nílé gbogbo kìtàkìrá wa àájẹ àábò nǹkan kàmọ́ra wọn sẹ́kọ́ndìrì ẹni tó ṣe pé àájẹ àábò ló tí ó sin lọ́wọ́ bá subhanahu wa ta'ala irú èèyàn bẹ́ẹ̀ ó ti ṣòfò irú èèyàn bẹ́ẹ̀ kò máa ń tó wá ṣe láyé ẹni tó ráyé wá òun lẹni tó ṣe kékeré ìjọsìn ó jẹ́ nǹkan tó jẹ́ ẹ́ lógún ó nǹkan tí ó pàtàkì púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni tó ráyé wá nìyẹn ọlọ́wọ́ bá ń tẹ̀síwájú ó ní amman khalaqa as-samawati wal arda ṣé ẹni tó ṣe yípo dá sánmà sílẹ̀ wa anzala lakum minas sama'i ma'an tó tún wá ń ro òjò fún yín láti sánmà fa ambatna bihi hada'iqa ìgbà tí òjò ìta ọ̀rọ̀ tán ọlọ́run ní àwa ní kí àwọn ọgbà oko yín máa wo àwọn irúgbìn àwọn ewé bẹ́ẹ̀ zaata bahjati tó ṣe pé tẹ ẹ bá rí wọn wọn ó máa ṣojú lọ́yìn ni tẹ́ ẹ bá rí wọn wọn rẹwà tó ṣe wípé wọn ó máa ṣojú lọ́yìn ọlọ́run ọba ní ṣọ́ba yìí òun ló lóore jù ní àbí àwọn nǹkan tẹ́ ń ké pé tẹ́ ń ṣe jọ́sìn fún máa ká mẹ́lẹ́kùn àǹtúndétú ṣàjára à igi tẹ́ ń gbé ẹ̀ lè lè lọ igi ni ẹ lè ti irúgbìn bọnú lẹ̀ ṣùgbọ́n wúwo rẹ̀ ní ọlọ́mọba subhanahu wa ta'ala ló fi yọ̀ǹda sí tó bá ní kò ní wù kò ní wù náà yìí ìgbà míì làwọn àgbẹ̀ àwọn aláwọn lùzì níbi òkúta wọn dá ní àsìkò yìí tó gbójẹ́ pé kí ni àgbẹ̀ tó mọ oṣù oko ṣe dáadáa yóò láwọn lùzì níbi ìtàn oṣù ó túmọ̀ sí pé kò ń ṣe mímọ̀ ṣe wọn ó lè ní ọgbọ́n bá a ṣe ń ṣe bísínẹ́sì ṣùgbọ́n kò ṣe gbogbo ẹni tó ní ọgbọ́n bá a ṣe ń ṣe bísínẹ́sì náà ni ó ṣe bísínẹ́sì yẹn tó ṣe pé yóò ṣe kíni tí ó rí èrè ń bẹ́ẹ̀ ẹlòmíà ló kọ àwọn òwe àbí ẹni tó kọ how to be a millionaire àbí kankan how to be successful ìwé tí ó máa ta káàkiri nìyẹn yóò lọ sínú bọ́ọ̀sì yóò máa fún inú bọ́ọ̀sì kan bọ́ọ̀sì ó ṣe ń lo mẹ́tọ́ọ̀dì yẹn tí wọ́n lo lówó ni ó kàn ní àìdíà ni ipe wàá lò ó sọ̀fíìdì ọlọ́run ọba ló nìyẹn lọ́wọ́ ọlọ́run ló lọ́wọ́ ṣùgbọ́n ó lè gbé kalẹ̀ o di kinní o àrínú ọmọ ìyá tó ṣe bá àwọn nǹkan tí òun náà tó gbájúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dúró déédé ṣùgbọ́n jẹ́ di èèyàn máa wò pé ah, ó ti wà lórí ọ̀nà tó wà tẹ́lẹ̀ ní ó ju ọ̀nà tó ń tọ́ ń lọ so ẹ̀yin fi irúgbìn ẹ̀ ń ti bọnú lẹ̀ ní ẹ̀ ń lọ́gì ní wúwú rẹ̀ ní ọlọ́mọba subhanahu wa ta'ala lórí ìyọ̀ǹda ẹ̀ èèyàn kò lè ṣe é àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́mọba subhanahu wa ta'ala ah, allah ẹ sọ fún mi ṣé kan àbẹ́dá kan, abẹ́nìkan oúnjẹ tó lẹ́tọ̀ọ́ ká máa ṣèjọ́sìn fún màálà papọ̀ mọ́ àlá ó ó fi àlùjẹ̀nu ó pa àwọn yóò ṣòro ga ó bẹ̀ wọ́n ó ṣe tutù ó jẹjẹ fún wọn àti bẹ́ẹ̀ lọ eléyìí ìbáàdà ìjọsìn ìgbóná pálùjẹ̀nu ìkéte wọn ìjẹjẹ fún wọn. ìképe àwọn yóò ṣòro gbà ìṣètùtù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan yìí ní ìbáàdà ni wọn ìlàhù èyí tí wọ́n ń ṣèjọ́sìn fún náà máa ń torú nǹkan tán máa ń fún nírú àwọn ọ́fún síwájú ọlọ́run wá bèèrè pé á ìlàhù má àdìláàdì ṣé nǹkan táwọn èèyàn ń ṣèjọ́sìn fún tó bí báàbù ẹ̀ má Allah pẹ̀lú Allah jókè ẹni tẹ́bí kò sí la ilaha illallah kò sí táwọn èèyàn ń ṣèjọ́sìn fún táwọn búran fún jẹ́jẹ́ fún gbáralé képé àlùjọ̀nú ní èèyàn ní igi ní omi ní tó ṣe kó dìzáàbù ẹ̀ kò sí tó dìzáàbù ẹ̀ la ilaha allah nìkan ló dìzáàbù gba nǹkan ẹ̀ à ìlàhùn máa là ṣé ìlàhùn kan bẹ́ẹ̀ pẹ̀lú allah ni tẹ́ máa jọ máa ṣe pọ̀ mọ́ra wọn ó wà mọ́ṣáláṣí ó kírun tó bá tún kírun tán ìwọ náà ni wàá tún lọ korúkọ àlùjẹnu ó wà mọ́ṣáláṣí ó kírun ìwọ náà ló tún gbé fótó ṣéwù sínú ilé tó sọ pé kí ni ìdáàbòbò ló jẹ́ fún ilé ló gbé kọ́yà ó ní ìdáàbòbò ló jẹ́ fún ẹ ló sọ sínú ìgbàanú ó ló dédé kíkíní ọjà wa àìlá ọmọ àlà ṣé nǹkan táwọn èèyàn ń ké pé ìfúnra fún jẹ́jẹ́ fún gbáralé pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala wà ní kò sí la ilaha illallah eléyìí ni mẹ́sẹ̀gì tó ṣe pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó mú wá tó mú wo lára àwọn kèfèrí mẹ́ka torí pé àwọn kèfèrí mẹ́ka lárúbáwá ni wọ́n wọ́n gbọ́rọ̀ ànábì yé wọ́n gbọ́ yé ṣùgbọ́n wọ́n ṣorí kunkun àfẹnitọ́nà ọba ṣàánú wọn nìkan wọ́n ṣorí kunkun ara kò sí tó jọ àwọn tẹ́rẹ̀ bá láti ṣe iṣẹ́ wá fi fún ọ pé kúlúlá ìlà ìlọ́lá tó léhù ẹ̀sọ̀lá ìlà ìlọ́lá kẹ́lì bá jùrì wọ́n gbọ́ nǹkan tó ń sọ wọ́n á ní kò sí ìjọjọ́ torí gbọ́mọ̀ pé táwọn bá ti sọ gbólóhùn yẹn ìtumọ̀ rẹ̀ nípa ògbọ́rọ̀ ṣàbòsí pẹ̀lú ẹ̀ àwọn gbọ́dọ̀ gbogbo àwọn nǹkan yìí ni ó ti jókòó yẹn àwọn ìrẹ̀ bẹ́ ṣe bẹ́ẹ̀ nípa àwọn bẹ́ ṣe òun ni pé kí ni ìgbà mí àwọn ó pe láàt ìgbà mí àwọn ó pe òrùbá ìgbà mí àwọn ó manat ìgbà mí àwọn ó ya Allah gbogbo ẹ̀ láti máa ṣe papọ̀ ni wọ́n dẹ̀ gbà pé táwọn bá pe uzza àbáwọn pe manat àbáwọn pe láàt àbáwọn pe hubal táwọn bá pe àwọn nǹkan wọ̀nyí kò túmọ̀ sí pé àwọn gbà wípé kí ni wọ́n ju Allah lọ àwọn gbà pé kí ni ìképe Allah ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni nígbà tí nǹkan bá bí òpin ni ṣùgbọ́n tí nǹkan bá sì dópin àwọn lè lo ọmọṣẹ́ Allah ẹ́ káwọn fi dọ́dọ̀ Allah bí ìgbà tí yẹn ń lo ọmọṣẹ́ àbí àwọn tó ń jẹ́ sọ̀bọ́dílẹ́tì fún àwọn ministers àbí àbí ministers gangan láti lè fi gbé ọ̀dọ̀ president sanwó pé kí ni wọ́n pè láti wọ́n pè ẹ̀rọ àrẹ́bí wọn sọ fún wọn sọ̀rọ̀ àṣọlá àwọn ànábì ọlọ́wọ́ bá tó ṣíwájú ẹ̀ náà àwọn náà sọ fáwọn èèyàn wọn ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ pé aláàdá rẹ wọn ni rárá o ẹ ká lọ tú àwọn ẹni wọn yìí láti lè fi dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé wọ́n sọ fún àbúrò Muhammad sallallahu alayhi wa sallam aja'ala al-alihata ilahan wahida kí ló ń sọ fún wa nísìn gbogbo àwọn alihà wọ̀nyí

ṣàìtàn òun ló ṣì wọ́n lọ́nà ni wọ́n fi fọ́ọ̀lù fún wà àwọn nǹkan báyìí amúrùbùn ìlú haì òun ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbogbo àwọn òṣàyẹ wọ ìlú maka àti yemen lòun náà ti gbé wa ó di nǹkan tó ṣe pé àwọn ará maka náà wá ń ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala wa ń béèrè ike àìláhùn máa ṣe nǹkan kan bẹ tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún kan képe kan gbóná fún kan jẹ́jẹ́ fún ma Allah papọ̀ ma Allah báyìí nǹkan ó ga àfihàn wọn ọlọ́wọ́n ọba ní ẹni tó ń ṣe ẹbọ ni wọ́n tó ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba tó ń fi àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba tó ń gbé wọn sí ipò ọlọ́wọ́n ọba tó ń ṣe déédéé ẹ́ pẹ̀lú ọlọ́wọ́n ọba àti kíni àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba tí wọ́n ń ṣùgbọ́n sí fún àbí tí wọ́n ń képe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala fi tẹ̀síwájú amma ja'ala al-arda qarara ẹni tó ṣe pé òun ló ṣe ilẹ̀ ní qarara nǹkan tẹ́ntẹ́ wa ja'ala khilalaha anharan ó wá fi àwọn akérèmọdò lóníranra oníkómọ bẹ lórí ilẹ̀ wa ja'ala laha rawasiya bákan náà àwọn òkè tó dilẹ̀ inú ọlọ́wọ́n bá ṣe wa ja'ala bayna al-bahrayni hajiza odò méjì ẹ máa rí áájú òun náà ní nǹkan tó ṣe wípé ó jẹ́ bí gàgá láàrin òkú méjì ọlọ́wọ́n bá ní maraja al-bahrain yaltaqiyani baynahuma barzakhun la yabghiyani odò méjì ní nǹkan tó ṣe pé yóò jalura wọn bẹ́ẹ̀ ń ṣe ń wò wọ́n odò yẹn jalura wọn ni ṣùgbọ́n ma barzakhun gàgá ń gaga láàrin wọn tẹ́yìn òrí láyébúgbéyà tẹ́bá bu omi sáìdì bíbà yìí omi ìyọ̀lẹ́bù tẹ́bá bu omi sáìdì bíbà yìí omi tó dùn tó dàbí omi táwọn omi ṣùgbọ́n bá ṣe ń wò ó bí ìgbà tó ṣe pé kí ni àwọn omi yẹn ìkankan náà ni continuation eléyìí lélẹ́yìí ṣùgbọ́n tẹ́bá bu sáìdì yìí yóò ṣe kí ni yóò tẹ́sí yìí tẹ́bá bu eléyìí yóò dàbí omi táwọn bẹ́ẹ̀ ni àárí gàgá yẹn ni ọlọ́wọ́ bá ṣe àwọn odò kan bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ló ṣe eléyìí àwọn tọ́jú àwọn scientist ní wọ́n kọ̀nfàmù àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣe tó ń ṣẹlẹ̀ láàrin àwọn odò ní káàkiri bẹ́ẹ̀ ọba tó ṣe léyìí tí òun ni ó lẹ́tọ̀ọ́ pé kí n kẹsì ni àbí àwọn nǹkan tẹ́ gbélé ọ̀rọ̀ fúnra yín tẹ́ ṣe jọ́sìn fún aláhùn Allah tó yẹ kẹ́ tí wọ́n ṣe nǹkan kẹ́ wọ́n fi nǹkan ní la ya'lamun ọlọ́run ọba níbi tó pọ̀ jù ní wọ́n ni wọ́n nímà táwọn pé kí ni àwọn nímà la ya'lamun wọn nímà ṣùgbọ́n rò pa wọn nímà tó ló jẹ́ pé ìtẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ wàláhì àìníkan ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lórí ilẹ̀ ti sọnù ọlọ́run bá dùn sọfánàbíwá Muhammad sọláàfù iṣẹ́ táárín máa jíṣẹ́ yẹn lọ́wọ́ máa wò fáwọn èèyàn ọ̀rọ̀ tẹ̀lé ẹ wọ ìtù sí àkàrà mọ́tòl àrùn yóò lé lókà ń tẹ̀lé ìlà ọlọ́run tó wá tẹ̀lé majority àwọn tó ń kò sọ pé nọ́mbà tó dọ́gba o àbí nọ́mbà tó kéré ó ní àkàrà mọ́tòl àrùn tó wá tẹ̀lé yìí tó pọ̀ jù náà tó ń bẹ lórí ilẹ̀ yóò lé wọ́n á sọ̀rọ̀ yòbẹ̀lúkà sẹ̀bílìlá wọ́n sọ ẹnu kú olójú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ló fi jẹ́ pé àwọn afá máa tẹnumọ́ afá tó ṣe wá sí mọ́tò pé pé tájẹ́kì òun ni wípé kó yá mi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ọ̀rọ̀ Muhammad nítorí káwọn yẹn lè ba sí popularity ni kó mi yá mi lò káwọn yẹn lè ba sí rárá sọ bó ṣe yẹ kó sọ àti òye ètò yẹ kó sọ náà ló ń sọ ṣùgbọ́n mẹ́tọ̀dì wà fi pìrìsẹ́ǹtì ẹ̀ jẹ́ kó jẹ́ mẹ́tọ̀dì anábùwà muhammad sallallahu alayhi wa sallam jẹ́ kó jẹ́ mẹ́tọ̀dì àwọn sahaba radwanullahi alayhi kó má jẹ́ kó mẹ́tọ̀dì àwọn tí ó kàn máa tara lásán tó ṣe yí pé yóò máa lé àwọn èèyàn kúrò níbi tó yóò dodo mẹ́tọ̀dì tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam gan fún ewu ṣùgbọ́n kí kó ṣe pé èèyàn kan ni ṣé wọ́n ṣàṣẹ tí ẹ kó ṣe bó ṣe kó pìrìsẹ́ǹtì ẹ ló pìrìsẹ́ǹtì ẹ torí pé kí ni ní tó pọ̀ jù mú àwọn èèyàn tó bẹ lórí ilẹ̀ wọn àní sí lórí ojú ọ̀nà wọn àmà wọn àmà ní tó jó dodo wọn lè rò páwọn ọmọ yìí tẹ́lẹ̀ jẹ́ pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó sọ fáwọn mùsùlùmí náà olúwàlà mú anna fikum rasulallah ẹmọ pọ́lùsẹ̀ náà máa bẹ láàrin ní o láwọ́yù tí òkú fi kẹsìrì minal am tó bá ń tẹ̀lé níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn issues tààlì tó ẹ ti ṣe ẹ ti ìdàkúdà tí yẹn á ti bàjẹ́ tó bá ṣe pé ìfẹ́ ní tẹ́ ẹ làmẹ́bí fi ń ṣẹ̀sìn òun ló fi ń bá yín sọ̀rọ̀ ẹ ti ìdàkúdà so ẹ tẹ̀lé ànábì tó ń bẹ láàrin yín ní sallallahu alaihi wasallam ẹ má fi fẹ́ nu iṣẹ́ ẹ̀sìn ẹ̀sìn ó ní mo ṣe gbé fún kó pìrìsẹ́ǹtì ẹ̀ fún yín wa'lamu anna fikum rasulallah law yuti'ukum fi tó wàlá ilé kathirin min al-amri la'anittum ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون Allah subhanahu wa ta'ala ní ìmánì tó ń bẹ lára yín yẹn ìpáyọ̀ ọlọ́mọba tó ń bẹ lára yín yẹn ìfi ọlọ́mọba tẹ yín yẹn ọlọ́mọba ló fi gbogbo àwọn nǹkan wọ̀nyí sínú ọkàn yín ó wá gbìn ìkórira ìṣekèfèrí ó gbìn sínú ọkàn yín ó gbìn ìkórira ìmọ̀ takò àṣẹ ọlọ́mọba ó gbìn sínú ọkàn yín ọlọ́run láwọn tí ó bá jẹ́ pé lẹ́yìn quality wọn àwọn tó mọ̀nà nìyí ẹni tó éti kúfúrú ó éti kó máa takọ àṣẹ ọlọ́run ọba Imani ló ń ṣiṣẹ́ lára ìmánì òun ló ṣiṣẹ́ lára rẹ̀ so anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ó kì í lọ má tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n àmà wọ́n àmà tó jẹ́ òdodo that is wọ́n rò pé táwọn ń ṣe òdodo ni wọn àmọ́ tó jẹ́ òní wọ́n lẹ́rọ pé báwọn ṣe òun nìkan tó dáa sọlọ jẹ́ pé àfọ́ àtúnṣe wá sí náà nítorí náà gbọ́dọ̀ dúlé lórí ìfọ̀nù yẹn torí pé àlẹ́ rẹ̀ máa wù wọ́ra pẹ̀tù àlùyá sọlẹ̀ jẹ́ nǹkan tí ó pàtàkì àwọn ohun ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ìkànnà àwọn afáṣáájú al-Fudayl bin Iyad rahimahullahu ta'ala ó ní elzam tó kọ buddha ọ̀nà òdodo tánàbí mú wá yóò ti ó ní wàlá àdúrúkà kílà tó sáàlì kí torí pé àwọn èèyàn tí wọ́n ń tọ ọ̀nà yẹn àwọn èèyàn ẹ̀ta wóró ni wọ́n pọ̀ ní o ń ṣe ìlú ṣe bánàbí wá ní sallallahu alaihi wọ́n dúró ti wọ́n yí àkẹwà tó rúkọ dọ́là àlà àwọn ọ̀nà nù táwọn èèyàn ń tẹ̀lé ṣọ́ra fún o wà láti tààrà ní kẹtàrà tó ń hàǹtí má lọ gbàtàn jẹ pẹ̀lú àwọn ọgọ́rùn àwọn èèyàn tó ń ṣòfò ara wọn tó ń parun tó ń rọlọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ táfà yìí sọ ń bẹ ní ìbámu pẹ̀lú ìjì ọlọ́run ọba sọ náà ìwà ètò tẹ akfàràmọ́fin ardi yòbẹ́lù kà á ń sẹ́rẹ̀ ìlú ọlọ́ni tó bá tẹ̀lé èyí tó pọ̀ jù nínú àwọn tó ń bẹ lórí ilẹ̀ wọ́n á sọ ẹnu rẹ̀ Muhammad tó ṣe wá àti títí ẹ sọ bó ṣe yẹ kó sọ bó ṣe fi rẹ mọ́ṣá ṣe jù mọ́ṣá ìṣe tó present ẹ bó ṣe yẹ kó present ẹ ẹ àwọn tó wá gbà fún wọn kéré ó wúlò dúkìá ọgọ̀rọ̀ àwọn èèyàn kan rọ́ sínú Islam lọ kẹ́tù máa ba Islam jẹ́ from within àgbákò tó ṣe kó ń bá wa mùsùlùmí oníkejì sí àwọn kan mọ owó islam from within bí ìgbà tó ṣe pé ẹni tó gbẹ nínú kọ́ńpáǹdì ló lọ ń ṣí géètì fún olè láti wọlé olè fẹ́ wọnú ilé wọ́n fẹ́ jà yín lógún ẹni tó wá ń ṣí géètì fún wọn olè tó wà nínú kọ́ńpáǹdì gangan tó ṣe pé tí àwọn olè bá wá ń ta nìyí wọ́n á ṣe gbogbo gbìyànjú àti gain entrance wọn ní gain entrance òun dẹ̀ fẹ́ ṣe kí ni ó fẹ́ wá já yín lólè ó fẹ́ wá já yín lógun èèyàn kanú kọ́mpáǹdì ló wá ń ṣílẹ̀kùn ló ń ṣí géètì fún láti wọlé ìdílé bọ́rọ̀ oníbíbíà bó ṣe rí nìyẹn nínú Islam ló fi jẹ́ pé àwọn afẹ́sùn wọn á lé mọ́ wọn ju bí ó ṣe lé mọ́ kèfèrí ńgbà míì lọ torí pé gẹ̀ẹ́sì kèfèrí clear kò sẹ́ni tí ó gbà kẹjẹ pẹ̀lú ẹ̀ nínú àwọn ará alé gẹ́gẹ́ bí àpèjúwe ló ta ṣe àwọn tó ń bẹ nínú kọ́ńpáǹdì ni wọ́n á bílù pé ah, àjọ wà nínú kọ́ńpáǹdì kankan náà ni wá àwọn tájọ́ ń gbénu bíbá yìí ni a ah, olè kan ló ń bọ̀ láti ta ẹ̀ wọ́n ó ti clear bọ́tẹ́ ẹgbẹ́ padà lọ gẹ́ẹ̀tì wípé a ah, kòkòrò tí ń jẹ̀fọ́ ní ìdí ẹ̀fọ́ ló wà ìyẹn ni wọ́n á lè máa ju wọ́n ṣe lè máa ra àtàyẹ̀ lọ example ẹ̀ nìyẹn so ló jẹ́ pé ẹni tí ó ń wó Islam from within aburú rẹ̀ ní fún àwọn mùsùlùmí ó ju aburú ẹni tó jẹ́ kékeré lọ so afáyín sọ ní oní wàlá tẹ̀tẹ̀rọ̀ bí kẹsìrẹ̀ ti lè hàn kí àwọn tó ń para wọn tó ń sókò wọ́n gbà tó ń yẹ pẹ̀lú ẹ̀ka ibi táwọn àwọn èèyàn pọ̀ mẹ́ yẹn àwọn èèyàn pọ̀ ẹlòmíì sì lọ jọ́ ìní àwọn ẹgbẹ́ oríṣiríṣi nítorí pé kí ni crowd yẹn pọ̀ ah, tá àtọ́bárí crowd wọn ò tí ì lẹ́sìn ṣe tó bá lẹ́sìn ṣe kí lọ́lọ́wọ́n bá sọ kí lànà bí sọ lòó béèrè kò ń ṣe pé ah crowd wọn pọ̀ ẹlòmí join gbogbo àwọn ẹgbẹ́ orí yìí tó wà látara pé kí èrò wọn máa ń pọ̀ lójú lọ join ìlú náà fẹ́ jẹ́ mẹ́mbà ẹ̀ẹ́ ẹni tó bá fẹ́ sí ṣe kí lọ́lọ́mọ bá sọ so wọ́n tó ti akitara máa fẹ́ àpò ìlú lórí ká ìfẹ́mi ìlà ọlọ́wọ́n ànábì má tẹ̀lé ìfẹ́ inú àwọn èèyàn tó ń bẹ lórí ilẹ̀ tó bá tẹ̀lé ìfẹ́ inú àwọn tó ń bẹ lórí ilẹ̀ wọ́n á sọ ẹnu ni bẹ́ẹ̀ ni nítorí mi ènìyàn ni pé ibi tó bá ti ń pọ̀

ọlọ́run ní lára àánú wa tá a ṣe fún ẹ o ní pé afẹ́fẹ́ nílẹ̀ tí ń ta gbé fún ẹni tí o bá ń ṣe ẹni ìwọ ní ó fi sọ́dọ̀ ó fi sọ́dọ̀ nígbà tó máa ń sọ pé ẹ mọ̀ ọmọ kí ni gbogbo ń tán sí dé ká tẹ́tù gbogbo àwọn dísíkù tó mẹ láàánú wa yìí ẹ mọ̀ bu àwọn òṣà wa mọ́ wọ́n sọ̀rọ̀ ìgbésùn wọ́n sọ nǹkan tí yóò bẹ̀rẹ̀ àbẹ̀ tó ń gbọ́n bàbá wa àwa náà ní tako ẹ nǹkan kan mọ́ra kájọ mọ́ ṣe papọ̀ kájọ mọ́ ṣe ọlọ́ni kúlíà ayúwàl káfíru láàbùdù máa káàbùdù láàbùdù máa so no compromise tí ọlọ́run bá ti parí sú ẹ̀ lakum dinukum wálé ẹ̀dì intervention lẹ́sìn ẹ̀ máa ṣe èyí tí èmi wà lórí ẹ̀yìn lẹ́sìn èmi wà lórí ẹ̀ so kò sí compromise níbẹ̀ yẹn eléyìí kò jẹ́ nǹkan tí ó pàtàkì abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún wa